الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبعد السلام عليكم ورحمة الله وبركاته anayi shekelle abaka maru kakini rabi'u thani abaka kini rabi'u al-akhar inulume gwe fa ihodo odubuka anyi delimele nyugwe gwanyo mela ushu kalenda ya mekafiri gregorian kalenda, ó ṣe yóò gbé ní ọdún 2018 karatuwa anan ashana kwaye tafsir al-qur'an al-karim an ya dukwai fi suratun nur sura ufani aya ke gwanka na أعوذ بالله من الشيطان الرجيم إن الذين جاءوا بالإسر عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم نعم والذي تولى كبره منهم له عذاب عظيم الله أكبر آية جدي gbogbo akẹrẹbùtala péjì ọgbọ́dún pàkúṣaka dàmádàmá aya mẹ́wàá náà péjì yóò rúdú ṣaya mẹ́wàá péjì kéjì ṣaya mẹ́wàá tó àmà aya mẹ́wàá gidi péjì gidi ọgbọ́dún kwakwashaka aisha radiyallahu ta'ala an hawa ya nabi sallallahu alaihi wasallam ina gwada ma ya lashe kudi wa game da ragu alimalim tafsir gaba daya ma ce je ka kini ọgbọ́dún ma ya mai gwale to do aisha ma do ragu kuma ce ke babu wajon imadalen amma makulun belipe oluka aisha alkumabulu moli manya lukojo wara rongli ani ke yewu tigibu so ona kola ai hapun leire yir do ahu ya ya kuma baika taka alkuji bayani kiwa innal ladhina ja'u bil ifki abukuma waqa'u ulu e kuma do ifki shi ulure ẹmọ́gọ́nà kàbókù máa ṣàdọ́ akọ̀mọ́gà gini ìfúkú kọ̀dímù ìfúkú kọ̀dímù ìfúkú kọ̀dímù ìfúkú kọ̀dímù màṣínì dá màṣínì dọ́ òkúrẹ́ yú ìfúkú kọ̀dímù lẹ́màá lẹ́nu máa gini ìfún ulu máyọ̀ lèémi kọ̀dímù ní ìgbélé ìgbélé òun ẹ̀rẹ́ ìdága akàdé ulu ulu igbelegbele pe mi igbelegbele mo ma ro du ma ka ro aba yo ka mo ma do mu kureju adu kuralu adu kurubi jahili ti ba o ti emi igbele emi igbele mo ka ko de le la ni ti nga ma ka gure ba de bi na yi e. ba ni aba ne bi qur'ani gba o ma takuma enihi ọle kuwa níbi ẹni akẹdẹ alọ manyi èémí manyi lu ìgbélé ìgbélé ọgẹ kùmàtsá ka ìgbélé kiri yé má bì dání ẹnilẹ́wọ̀n wa níbi aka yẹ dẹ ní akíní bisadu wa ní akíní dọ̀ kúrọ́ la takẹ́ aka hàn fún kama ẹni adu akpa yẹ dọ́mu ibùkún kọ̀dé mu yìí ti adu akpa yìí èémí ìgbélé èémí ìgbélé kò nà aka abẹ kó lu ìgbélé kò nà aka yìí gbọ́dọ̀ adu abọ́kọ̀ àti dọ́là wọn dẹ jáhìntì. òṣèkọ̀ ìyáàdì ha ìwọ̀n ni tó wọ́n jọ àbókùnmà lulu wáyé bá usbetun minkum ayi jama'atun minkum ọjà kàkó ya mẹ́ àmà bàpá àmà nukọ̀lá olùlẹ́ àmà nẹ́yàdẹ́wò látàṣàbùhù ṣẹ̀rọ̀ lẹ́kùn amẹ́kùnmà búlù gírẹ́yìn mú mẹ́mẹ́kí níjú kàkẹ́yìn díẹ̀ nẹ́kà màdúdá ọgbà mẹ́rin náà inene ko jwa ko lalu kumi nyaba yo ko jwa tini danye do ngaki meki go ka ke dene kamaru da wa me inu bel kona huwa ululeleba khairul lakum e yoni siume tudu e o kya lu bingawa amda tini je o mema akini li kulli mri'in ona ile du ona mimidu minhum ko ha boku ma bulu mumele maktasaba min al-ithmi

lahu azabun azim azaba woji seun wala kuma kagide ba e ma do me gbakola e ti neni ki me kuma kola lugbo un ko so la mo do ka te ola mi wa sha kini ami malim kuma ji tafsir kuma faruka kuma bi ma bi te ho kan ge ni ba e me ko jo min dan okay to tura banele taki ami malim ma shine shi bayani alukɔla yi taki happen ɛhun nɔla yi wa so ami hadisi ki wa fi akɔla gɛrɛ isɛ wewe mɛyi kami hadisi yi buhari amudu turuka ne holo ka gɛrɛ itsi aluki happen le hadisi ŋun kpa ye hadisi imam ahmad ɛmɛ yejun ko dama maa di bayani tsi keken bayani maa dun wa. bayani ya kpako bukhari bi hadisi yiwa muslim bi hadisi yiwa fi sahihi ma ko fi hadis ay az-zuhri ogala ibn abu ibn ibn ishaq ingo baage wala hadisi girei kan ya gbagire shi hadisi o memele biti biti ngishi wa kan tafsir ibn kathir ay yali bayani wala kan ya ka gire to aisha radiyallahu ta'ala anha umma chuluka ko lawde daba alkadisi lẹ́wà kúgbọ́ àmì sàhábì ọwọ́wọ́ ẹnìhì oníṣẹ́ ojú sallallahu alaihi wasallam ẹgbà dúkìá lótúlẹ̀ bá ẹgbà dúkìá lótúlẹ̀ ìṣàṣì kúrẹ́ àgbàdẹ́ àmọ́yàwó láti fi àṣì lọ́kì àgbàdẹ́ àmọ́yàwó kẹ́nẹ̀ kì í jẹ́ tákì lè mọ́ wọ́n sọ àmì dọ̀wọ́wọ́ ẹgbà kí ni òkèké máa ná lè ẹnẹ́ka lè lè dé ó ya ìyàgbọ́pẹ́ Eh, kakene keji kile kene keta kile bakulu mune wa ne kele le bakulu mune wa se yele si ona kado ona keji kane ne kai ule yo yungu tiba ki ali e ga bola mo yo ki ali e amene kiro no du egbede mune e, ni yungu me ma lo yele ni jide ku me awon ya le kuji e ga bole mo mu ngo mi ti yo ura le malu le un le du so lucky ma

ẹnẹkẹ ẹdẹ du ẹmí màkà kama yìí ní ẹjọ yà ẹnẹkẹ lọkẹ lẹsẹ àná ẹdẹ ẹmí màá rọ yìí ẹnẹkẹ amúnú ọjà fúlàní kì í yẹ ẹdẹ alásìkìdẹ ọyọ yẹ kìdọ lànà mọ tọ ọ̀nà kò máa kele tọ́lá lẹ ọjà máa kọjá lọ́kì ẹ ọjà lọ́kì dẹ ètè àbàtìsàkàṣì nọ́mbà kò máa jàkà yá do abáyọ màá wọ́n sùn yín yé hùn ọ̀gẹ̀ṣà ṣùgbọ́n ọjọ́ mi dẹ̀ báyà máa dọ ọjọ́ gbogbo ẹ̀kọ́ ọjọ́ tó máa tún ọ̀gẹ̀ṣà. wọn ní bisalòlá alẹ́sọ́lá máa yá àdùnkù bá ìhà mi ọ̀yà ń ṣì kúrí èyí máa ṣe lọ́kì kẹ́nẹ̀ kì í jẹ́ tákì lè wọ́dù tọ́rọ̀dà. tákì á tó kó ogun kà ọlọ ogun kìdẹ́ kì á lò ŋudenw do yan y'a leba e ni bi aw t'o la a b'a dị i dɛ i nu ŋa leba bi hijab ma n bɔrɔ guwa hijab lɛ aya hijab ci jigi ci yin a hijab o ka ci e ki kini ma ọ bulu bo bila na kɛlɛ k'i daba o kolo hawo Aya hijab e ke ka bila k'i mu turuka k'i a b'o hawo y'a sayyidina umar unki dalili dama kama ya lero ni oji hayi hayi hayi oyo ye ya mudashi fa hayi ole ojo kama ya lero ni amma ma ya hijab gire bi rogu aisha radiyallahu ta'ala anha ojo kide ku so taka ma eh ongwe ho ongwe unya anyala unya anyala gide ti yi se ma ko lu ya anyala iye nílẹ̀ iwo ìmàjẹ̀kì owó yẹ́ àyè gbélé ní ma onye lekọ ma akpati isi ma ha ma rúwo yẹ́ ohun na wé òun yìí ya àpàtì lẹ́nà wò ẹ àwọn àlẹ̀ ẹ̀hún tó àṣẹ nítorí ma ma ná láwọn èèyàn tó ń ma àyè e la lẹ́lẹ̀ ṣẹ́gun mẹ́gẹ́ fíìmù gbé gbélé ọkọ̀ fíìmù àmàrà wò yìí haudaj ina wọn gbé haudaj lẹ onye anyala onye kuma kọnu jẹ anyala lẹ ohun wo yẹ lẹ amaletu lẹ anabi sallallahu alaihi wasallam abi ojaja pa kuma anya adabi alutọ ma anya adabi ma adoji dayi e medina ina linga otu mi rọda ọma ẹni mẹ akọ ya ta abajọ yi na ẹnẹ kíkọ anẹ adabi alutọ ituru ituru. anibi a ọda ya amọda do macha tini ni macha kushọn na nkishin yenu odu ihe alụ adabi ati ererererere ene na emenwu nke ọma to aisha radiyallahu ta'ala anha yenihi alụkuma akụma chineke ọma akụma ke ọma ẹgbàlẹ ohun kú ma gbókàmájọ àti gúrúpù lẹ́yìn òun kó màmẹ́lẹ́tẹ́ òun dẹ́ pa mẹ́lẹ́gbà lẹ́nu abo òun kó màmẹ́lẹ́tẹ́ òwe kò òun kó màmẹ́lẹ́tẹ́ pẹ́ẹ́ tákì ẹ̀ńkà ẹ̀wò lèyàn àmọ́ olùgbọ̀n èjì akóyọ èjì akóyọ ha ẹ̀wọ̀n kì í jìyún olùgbọ̀n lẹ́lẹ́yàn ìbóbilẹ̀ àtàválù ẹ̀wọ̀n ọwọ́ ẹ̀wọ̀n ọ̀há ta kuma mere ule kuma manya manya manya chane ule iba wa kai nga nga butine ni tikita ungai ka hikere tomo kun ke tijane before ta kun ke tijane kun ke da biya ba ani lu kwang ta dole mami ma ku du ko because i border permission ga kini o mi awa yo dudidi ni akibane ale yege yona pio ni ke chana ni o mi tiyo kina do kimi ki kibo mo pio kida biya ba malime ina ka mele ale yi ka kai to ka mele le ma ba he un tini mala ne jali ya tini tini tini tini ilin to ya mda bi omo ida bi omo gida bi omo ifu wana bakete abu ga ku wana bakete ugo mo pe taki mamoji da ku le abalele inene ka ko ya bi sahaba ni bi ubi mun shadu mama yin enegide ewu bi mo nsaadu mamamamamama maado kakini sofwan sofwan gidei bin almuakal sofwan gidei ki adu bi ini aki sofwan mujida amma ifi riwaya hadisi gidei madudu sofwan wadan yenihi amoja abi kuma sha letika amele ya kare bunwi ifi riwaya hadisi gomu ne ma yenihi ee eh, eh, sọfwan nwa kẹrẹbọ abi sọfwan nwa kẹrẹbọ daa ayi emoji daa unyi anyala lẹ kò máa wéwu wé yà kó wéwọ wéwu yà anyala wò ayi kó wéwu yà anyala wò taki sọfwan ene ene anunya yele le kibo iwo won mole ene abi sufan le omo taki ere unya yele le ki abala abe na kini hi eh enkum amado se kuma wonyo apa mama ko tukun e binu go ki abale kuma mune so unya yele le cha nu go e balo gele le kuma le du kwani taki sufan ya e mu du kwani hili ulugo nugo aisha e gbaleni wa kuntu jariyatan hadithatan sinni yẹnu ma gbẹlẹ fífi lé mu ṣe gbalẹ dá ẹ̀hún tí mo tẹ gbalẹ tó yíwò jì mí káàkì mo dunu jọ èmi nu yá yẹla èmi nu yá yẹla káàkì ìwòlẹ̀mú ìwòlẹ̀mú tó òlẹ̀lẹ́kì mọ́ alo abẹ́kùnmá ló ti yìn àmájú gbókùnmájọ màjọmá màjọmá ayájú màmẹ́rẹ̀ hìwò mẹ́ àmàmẹ́rẹ̀ hìwò ene ka yi amma ne a shafi ne haye no ana a shafi ne tano ha bai gode duke ba shi ne tiya ne munu-munu-munu amma tiya ne munu-munu-munu to aisha ainihin ẹgbẹ́ gida wọn kú safa na ma a dayo na nawa da amma na nawa ma yọ gbogbo atutaki safa na fa aisha mkodo safa o yà yẹ léwu ìdá ìṣàgùn

au nga ka da bel a wanda ya lake ta ko nga nga ka fike na dalalu yo nga dalale ere amu na ta jima wala mai yusu yayi ene ga ne ade ga ba ya ji ga ya de ke shati ko ya ke la ma yu ama o gele ka ole ole ma ne ma ti ne ka ma ka danu ma mo le duli aba ma mparu ka kwa kuchaka mashini mashini ka wala mago ugusofuanu ẹ̀rì lé lẹ́gbù kí àṣẹǹkwẹ́lẹ́ ọ̀yà níbi àwọn ṣẹǹkwẹ́lẹ́ yìí láti ẹyẹ ọmọ ayé múbi dú ẹyẹ ọmọ ayé múbi dú ẹlẹ́pọ̀ àìjà àwọn akáwà méjì jẹ́ má ìlúlẹ̀kẹ́ àmàwọn ṣe àkínú kọ́lọ́mà méjì lè má ṣe aisha radiyallahu ta'ala anha ihuluka ki a ṣe ba yẹni wallahi tallahi ma kallama ni kalimatan wala sami'tu minhu kalimatan ghayra istirja'ihi

fọwọ́tọ́ àláyé di ha kọ̀rọ̀ kabutuha yìí na ìmúnyà yẹla dúkù ìmúnyà yẹla ká enyi àdúgbàgbé àgbo òwò yìí yìí ni ẹmúnyà àṣà ni ìmúnyà yẹla lẹ́yìn gbogbo yẹun àpẹtẹ lẹ́yìn gbogbo yẹ àyẹla ẹ̀ àmà yẹla dùtẹ̀ pé tákẹ́ tó ọ̀hún ìmúnyà wòyọ̀ wòyẹun lẹ ẹ̀dọ̀ ọ̀tún ní ẹ̀ àkọlà lótó wọn ọgẹlẹ́wọ̀n ya na àlù kálukà máa ṣe ni yìí na àti ebe a. amúnẹ̀kẹ́ gbàjẹ́ gbàjẹ́ lọ́lẹ̀ lẹ́kútẹ̀ amúnẹ̀kẹ́ àgbójílé àmì àgbójílé lọ́lẹ̀ lẹ́kútẹ̀ ẹni tó ọgẹ́lẹ́ ǹgàmà lè gbogbo iná dojúkú lẹ́wọ́nyí gbá kàmà dojúkú lẹ́wọ́nyí ọ̀lẹ́ sí ìwà lọ́lẹ̀ òun kìnnà láàmà change of weather ya doga ngone buga tete gugube ayo go mune kimdi weather ito daga bi shini woka hu me aba tu wula kile buki ni abar me go mune kuma ya jo bugu ta ma doji ahu shini pore sai ai sa shini shoga enihi otu ka ungeda tije ha shoga ta labari ate wa alu ka kai sha ko ye ele un kabino ado ko ndire ziba enwe jiku

sutura lɛ ɔmɔ ma ye ŋun kɔ sɛnɛ abakar sinwala ma ta sɛnɛ abakar do ya n'o ye so umu mu tɛnki dɛ kisi ɔmɔ ma ye abubakar ye sɛnɛ abakar de la taala nu to idugbɔ aisha ye wa gɔla aisha ŋun kpa ye ɔma ŋun ma jugu aisha ma ya gɔla aisha ha ma ya gɔla aisha aisha ye nin ɛgba ne pɛ ka taa ka ŋun oh, ka ɔ o da seɛ bɛ bon zɔn. aba ma kiki daga ma le do ma kwa joju bo roda ogba ase bu yokoro ma ma kwa joju bo aba ma yo pe wona ki to alkanete subi ogo nga ma yo e. mm ama ma ni ama ma ni nere da yo oyipologu taka ma keda taki mama mi tehe je atun ati ihe mi tehile ati mi tehe mu ogbodun ma e ama pere yo oyipologu o ma da bian amalitara neginere da kola mu guti kuma mda biya ikuru wana ne onyi mambala fiti yene nada bi yewu kama nada bi yewu bai ba kama nada bi alwona ba, ungo yi mistehi ya kini hin hmm mistehu mangem kwabi mistehu ena butabu te isa mista ime megi maudan te mistehu mami nga ki he he bisa makuta wala bibiyo ngade ome tasubina rajulan ka shahida badaran ene ti yuko gu badari ni sai kide abo kuma no ko tabi ni yaju gu badari en na na bona chiko ki chome yabe kune ka ke bona ekon <laughs> ena ja ko wiye ko wiye kola ki ni sai ka iba alam tasma ima kola kola ki ni sai ka iba ibonge magoni eto abi awon ka ẹgbàlẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ ọ̀la dúkọ̀ líhùté òtáàdà yìí e. taka ìṣàyà gbọ́kọ̀ ọ̀dọ̀ gbogbo ka máa yí àmàrí gbogbo dàbí àbí ìṣẹ́ àgàtí ní ọmọ ẹ̀mọ̀kọ́ ẹ̀mọ̀ká àìṣà ayọ́ kàmá owó kàmá lẹ̀ ọyẹ́lẹ̀ yàrá lẹ́yìn ẹ̀mọ̀kí ni àìṣà pọ̀ ọ̀nẹ̀kẹ̀lẹ́kà àmẹ́múdájú bí ńgámẹ́ àbítàkùṣe ọ̀làlẹ́tẹ̀ òpàkùṣàkà ọ̀hún aisha yega aisha akitala li werenge lenu alakide ki mistake ai ungi ngana ma un tede u i o memele ku makaka aisha gbo radiyallahu ta'ala anha ini marban ila maradi ena ku ngenda ba oga ngo butoga ikwu nwa agbọghọ nwa agbọghọ ugbola olu ike dị enwe okwu agbụgbụ gbanwere iyi hei eleakpọrọbi enwe de enaweghị ohu enaweghị ugba anibisala salam m daba aki na isoke a nwa ka ihe chọla soke ha li ya ati ya náà ṣọ̀gá máa.

mama ọlẹ́ngà mọ́ nà áka yìí mama ọ̀yẹ́ ni ọma hawi <laughs> ni aleiki dẹ̀dọ̀ ẹ̀dá nìkẹ́ bọ́lẹ̀ ẹ̀nẹ́gẹ́ mi hawi ni aleiki dákẹ̀lẹ̀ ẹ̀tábákẹ́tẹ́gẹ́ mi ẹnkẹ́ hapù ní ibà lẹ́kọ́lẹ́mà kẹ́lẹ̀ tìbra kọ́tùwọ́ bí a inú bilẹ̀ dú kìsẹ̀ gbígbẹ̀ lọ́gọ́ ẹ̀gbígbẹ̀lẹ́ kìdẹ̀ wọ́ bí a inú bilẹ̀ kìsẹ̀ gbígbẹ̀lẹ́ kìjẹ́lí kìadẹ́ jálí ojú ọgẹ́ ọgẹ́ ọ̀ shan gidubo ne kala ko ko ngani jun ti anamu guguba illa aksarna alaiha amu gugule ba ma jalu ni kuma du ma bulu motila eh ma jalu ni ko adu ke ma sha du eh, kuma mu du etila ni ake eh, mama subhanallah aw qad tahaddatha an-nas akwụwọ ndo yẹlẹ ọjọ wọn àbúrò yìí torí ọ̀là iṣẹ́ ní kọ̀ fáwọn ọ̀là ní i màdọ́mà rọ̀ lọ́gọ́ yìí mi tọ́ yẹn náà ọ̀gẹ́lẹ̀ mọ̀ òwú omi àkú ẹnìkì e gbẹ̀yẹ̀dùn láyẹ̀rẹ̀kà er àlìdẹ́mà omi àkú ẹnìkì e gbẹ̀yẹ̀dùn wo ó kà náà wà mú nìdá ní dọ́là oye mu ŋa ŋena kunaro abo yo mu ŋa ko kunaro eh, yen hi ŋa anabi sallallahu alaihi wasallam idi sayyidina ali umu radiyallahu ta'ala anhu man usama bin zaid ida meji gide mu go we wa ibi ju wa jale balen amete amete hiu hiu hiu ojo ka kini ojo ka kini to do wa san amete hiu hiu hiu yen ni to me ada ẹni méjì lọ́mù lẹ́wọ̀n aliyu mayo sama bin zaid àmì méjì mẹ́dìbẹ̀míta àníbi àgbègbè yìí allahu akbar tó ṣe ń ka níbi àgbègbè bá ilẹ̀ dúkẹ̀ṣẹ̀ gbìlẹ̀ ẹni di ṣáwúra ẹwọ dúkẹ̀ṣẹ̀ fi ṣáwúra ṣáwúra lẹ́wọ̀n àgá ìdí ẹ̀yìn àníbi sọ́lá sọ́lá mẹ́dìbẹ̀mí òkè pọ́nà òkè lókè náà bẹ̀ kọ́ yọ̀ làgídẹ́ ju adánẹ̀tẹ̀. فأما أسامة بن زيد فأشار على رسول الله صلى الله عليه وسلم بالذي يعلم من براءة أهله أم أسامة أم زيد أنا أنا أنا أنا أنا أنا أنا أنا أنا ishe ka kini hi oya rabna chiki ukona ole abe ko olile ati ni bolile

aboku ma akọla anyọ ya ebe a ama agbaji enka mmalụ gbọ ya ebe a alihiri nga manyị so ọlịcha gboke ti n'elu a mgbokelu tụrụ ka kwụye enyi ọla lelu aliyu bi na abi talib <laughs> ohun ifibe gbogbogbogbogbogbogbogbo eniyi iwu na edaru ẹsẹ na edaru ne omikano enen omikano ụrọ egwu

yelu ka ne ke kamiya ne ke da bane kurin yalo annabi sallallahu alaihi wasallam adi barira to mu yani barira yata alu ke le ai ta ai no la ke yuke tete li go mame hal ra'aiti min shay'in yuribuki min aisha wa barira ni onu sojo wa ge bo mu e ko jo aisha radiyallahu ta'ala anha

ọla dùdú kìtà dùnì níjú àfihì ìyàwó ni kí ní àkàgbọ́lá tẹ́dú rẹ̀ ọlá ọjọ́ lè ga omi ìmí ọlá bọ̀lá ń tẹ́ wọn níbi sọlọ láàrín sọlọ mà kọ́ àdágò jí mú bẹ̀rí àìkọ́ àdágò mú bẹ̀rí torú ọlá ṣe àyà bọ̀bọ̀ tó bọ̀ yín mẹ́ ní

ama kuma mu da gya da kuma agbɔl a kuma aka obi yi ba ma mɛ nka ne bi mi ni ɛne bi ɛni ɛnko mi ma lobo abo mi ɛnko ma lobo ya mi fa walahi ma alim to ala ahali ila hayra oye bisiki si pa ɔya mi ɛnyɛn o ma lobo ŋun una kebi do lobo ŋun yàtí ní ɔnɛkɛlɛ kuma adudu nkɔ ya mi wala kɔdi dɛ kɛrù rɔjulan ɔnɛkɛlɛ kuma adudu nkɔ ya mi kakini ìtsɛ nkɔ ya mi ba ma alim to alehi ila hayra e eh, biski ku shi ba da wako ta yi gire miya kinihi wannan kalalle alheri yana alheri ne ce tane tane gogo ta ko je ni ngonwa ba wa na kana yadkhulu ala ahli illa mahi wannan kalalle ba takida ba wo kuluba moya mi ba mpunga kwere ya ala ke aka gire kuluguru ne da ne to shi safwani ne safwani ma yuludu anabi do e do aisha yi min ya do do safwani min wàtí mú náà mùsùlùmí gidi máa kí ni ọ̀là kò máa kàyí sọ̀fọ́ ànùpà ọ̀yà wí saad bin muaz al saad bin muaz onu àmọ́ abo abo ansar bó medina rẹ̀ ikú àná ọgbọ̀gà níbi dágbèjì mbẹ̀rẹ̀ oníṣọ́jọ́ anabi ana ya anabi omi ni enegi nolale cheuga odu gowa inkana min al ausi ingolo fo ausi oye anku oye wa anku dorobna unuko abu ausi ayeka du adu yene lai alila itola ma wati bayani utati toka na nchini imudi olope wa ausi ko awa abu ausi atije ka du yiun ka dawe وإن كان من إخواننا من الخزرج imu dibo medina o jẹ ẹmi ọwọ ekeji bí o kò máa sọ lọfọ kásẹrẹ yìí imu dọ mọ òǹhẹnẹlẹ àkó amárùtẹnà ni dọdà wọ fọfọ alina amúrúkà alkẹtì ní ká lè fóun àkòyí fóun padà yẹ. bin ubada òun wọ kwani saadi bin muaz kọla iye dure saadi bin bin bin ubada àni saadi méjì kò máa sọ lẹyìn medina lẹni keji wọ kwani òun sọ lẹyìn àkó kásẹrẹ yìí ọ̀nà kẹlẹ fẹ gbìtìgbìtìgbìtìgbìtì nìṣe. taki aka ngo Sa'ad bin Mu'az yani Sa'ad bin Mu'az ishe patan ishe patan la taqtuluhu unge boku aka kini le patan ama jaka nika kuwa ke pa bawo yeka la leje ne ketala ko so ma Sa'ad bin nkwa na eni ọ na-eyi wee gwa ọlịkwa gbokwa alụ chigbo ka chigbokwa alụ edomo ọ na-eyi ma ekọla edomo wa tinekwa ya awela alụ ene ka ewulu bụ mọ ya n'ibia mekwanụ wee jide aka mema akwanụ wee aka meni gị kwanụ wee duwe mi gị nje ka ọma gị kwanụ to ọgba n'ibia ọmọle ene ihe ọkwa na eni kazabta e, innahu munafikun munafikun tujaju ay munafikin e, wee adịghị munafikin ewu ta ka gbara munafikiro arọpụtọ ọgba anibi anibi daga achịkwutoba arọpụtọ gbanwụ wee adụọ ọnwụ eju onye adụọ ọnwụ eju anibi sallallahu e yukhfiduhum yukhaffiduhum anibi na adụọ ọsụ mabụ inyome wee inyome na akọla nwine wee dabi na mụ dabi adịgbo kekwu enegi mụ nọ ladago ama yomwe ụya chi ha ezigbo anibi bụma bụma bụma bụma hata ya hata takuma aluma ama wi ma ma settle down ma wi yo ama wi yo olulu wo ene ene ene hulu wo ja kene da ma hadi ko na kwa na aka ko na en ame pan what what what type of nonsense is that ene bi ani yo me we na ka le yo ki wa rasulullah ne bi haludi aisha ene oje kole edu eta hapu ba وبكيت يومي ذلك أكو كتمو دي غلبو يدو أم يكون داني وغانا كيلولوني أتاو فيو أملا أمي كورغا يكاي أن البكاء فالك كبدي أم دونغانيا تاكيمو مانيا كونو جافو تبالك غارو هاي يومي مانا إيه وجينا كورو كورو كما بولو موكي هم أو لكي أو ما تتاكي كيامونه يو أبودا أمي ماما لكي داني أو يا نبي وشيو mẹ́jàkàdá kayọ́ àmúlẹ̀ ìmọ̀wọ́ kayọ́ yà níbi àmúlòbìlà akọ́dà mọ́ jánẹ̀ yẹn ọgẹ́rẹ́ àmàdé ẹ̀lẹ́ bàbá ń wá kólóhùn iye ń wá kólóhùn wàhánà abùkì òun ẹ̀ ànákúnárọ̀ ònòbìlẹ̀ kàwà ònòbìlẹ̀ ládọ̀ ọkọ̀ tó wọ́n wára fún ó ẹjọba ẹni kó máa olúpa bí ó ẹjọba ẹni òun ọ̀là mútabú kó máa má dà lọ lọ lẹ́ni àmúdúrọ́lẹ́ eré àkújánẹ̀ pọ̀jẹ́lẹ̀sẹ̀ tẹ̀bùkí mẹ́yìn ẹ̀ṣẹ́ ni ha òun akúkò máa yá bó kàkì wọn ẹlẹ́yọ́ akújẹ yìí anẹ́bì múdába yìí hù a múdába anẹ́bì kọ́lá múdába yìí hù àìṣà wà ara kú ẹnẹ́bì abọ́ra kú bàbá òwú ewu fúnìyí abá anẹ́bì múdába anẹ́bì ẹkọ wà nẹ̀ yẹ́nì kú ọjọ́ kùmà ma wúlú yìí máa fi màdójú kókó wá kó lu a bá yẹ́nì anẹ́bì ẹtábà wà

ọ̀la ayọ̀ lẹ́lẹ́bẹ̀ kí ọ̀lọ̀gbóló kàdú ìgbìmọ̀ ya kàmẹ̀ àti aṣáàdù aláìlẹ́lẹ́wà aṣáàdù àni muhammad dákùnmá kalẹ̀ kàpàkúyẹ́ ni amma aisha wẹ́ aisha bí ìkọ̀lá ìpépé wà àníbìkọ́ ya ọ̀tá bàkà òjẹ́ kọ̀lọ̀ mọ̀ náà ẹ̀yọ́ kọ màkà ó èémí ní ṣe ó ọgẹ̀já ìṣe ó kánìbìkọ́ bọ́yà òbí kọ́wé dákùnmá gbọ́lẹ̀ ohun tíbi táàchì bìsìkì ń wá lálẹ́ àníbi tíbi táàchì david kiki ce ba ko shaka ya ini taki ko ya ini fa innahu qad balaghani anka anki kaza wa kaza jino la ma maru ni lubu aisha wa shika mi enki hapo na baadaye kwa sofwan lakini kwa sofwan meshidi meshidu vipe ebaka deji koko bubuka ah ugile eh mashika kini ni Ya, ya muero cuando chateas, me viene muy bien. Ṣẹ́gi jù ìṣá ìṣá ààbẹ̀ ìjọ yẹ́lẹ̀. Tùmọ̀mọ́ ọ̀lọ́gbọ́ ìdúrà kóòtù rẹ̀ dákẹ̀ ajá lọ́la rẹ̀ òun ajọ́kọ òun ẹ̀dá wumi òun ajọ́kọ ọlẹ́wọ̀n ẹ̀lẹ́gbọ̀ ákàrà ajọ́kọ rí ni bẹ̀ẹ́ á lẹ òun ẹ̀lẹ́gbọ̀ á ti ní ajọ́kọ ajọ́kọ ẹ̀lẹ́gbà gbọ́ ọkẹ̀ ọkẹ̀ ẹ̀lẹ́ yẹ́bẹ̀ lóbìlẹ̀ yẹ́bẹ̀ nílẹ̀ ọlọ́lá àmú bọ́tá àìsà ìwú àníbi sí ní ṣìbẹ̀yà ni àníbi ẹnìhì ògbọ́ọ̀là màkàmí kàkí ní ìnẹ́hùn kì so on and so forth chola ka ci bayanin kwa kucha kai gani amma na tini je ma sai kini hi shanki ole chefe shanko chefe fa sayubru'uka Allah o ya ya gole we wa in kunti almamta bi dhanbin ya shi yani wa ajuma ka wa nge e, nge dere tinyo to fa astaghfirullah e to ba to gojo e boy e, e, e boy bi ne ko yo ki mu dubai to lu ne boy bi ne ko yo ki dubai mi o ya do le fi mu ba yene abaha nabi sallallahu alaihi wasallam wala gidai kai ba ina ka kanibi na ka bai ba falamma qada rasulullah sallallahu alaihi wasallam qala sa dami umi akoy mu damu ngi umi o da bi biche kito mi akuru ren ngai akini baba ajib anni rasulullah ola kanibi ka gidai yo e kola ani wa so yo ko ma baba

wala kani bi ka gida ba unye di qur'an la ahfaz kathira min alquran unye di qur'an tuji kun aja ya awla ya ya do gwa ngaba yo ngati ni ya ngani bi ati ni ya ngani bi aya do jingun te e unye ka wallahi ah ologo gida ba wita anibi wa gude baba mama oya ame yo fiun en ati ni ka ba yo ti akini hin ologo ite tong hige ologo e hapu ne qur'ani me abe kuma gbo ologo e hapu ne qur'ani mamadan to shem ku ka kini hi omi shem ya ba jo yi me gba o ka kini o mi se fe me gba bo to yom da se ma ko mi se fe me aye de gaskiya min una ka ume ka kini hi omi chei

eyi surati yusuf gida ibisi na bari jide lugbo n'obule ki aka yusuf aka yusuf ya ọkọ jẹ yusuf ya jọkọ bun ma ibisi ọla gida ichi ase kemi ngi ase ṣe surati yusuf bidi achi ase kiri ya aka gida yẹn ọjọ ẹkẹ mi jali gbamana ọjọ onge ase mma ihe do akọ ọjọ anya gwọ ọla. but abudu ŋun ɛmɛ n'atsama k'o ya ŋun ɔla yɛ ba onye ɛkò wa kini ŋun ŋun ŋun dihɛ ŋdu kɔ ya da yi ŋun ma kuntu azɔnu anyun zala taba k'o wa kini ada ya kura ni kàmɛ agbalụ ni nwa aisha ka ada ya gɛlɛ ya ŋun ɛkò wa kini kɔlé ŋun ɛmi mɔlɔ gbolo kɔ yɔ adi bọ̀tù ŋem dàdí abdu kìdé ànẹ́gbàkà níbi anya lulu kì anya torí ọ̀nà ẹlẹ́sọ̀ náà gẹ̀ẹ́sà nígbà kì anya lulu kì anya náà náà lu i àwìn kàní ọjọ́ ni kì mú nkú sọ̀fọ́n dùn wọ́ ọ̀nà kì sọ̀fọ́n tàbí kò lè kọ́ mọ́lẹ́ àti ọ̀nà kọ́ yá gidi alùpùpù dùbú lọ́mọ o <laughs> wàláhi tàláhi ugbó wù iye àyíṣà wù kọ́ gboka icha dubi fọdụ ebe a idubi mbọdụ ten o ya gị abọra kwu ogenele ọgbọdụ ma jikwa kụchaka yenihi aicha yenihi ene du ma e taba du kwe yehun ene du ma ya e ni chere ka ba gini dubi bodo ten ola gine ya ka manna ka ogele nga manna ka yi e, nga ni bishiniga shiniga dabe ne ka hubu ba du erere erere aga ka ni bi ne kwa kụchaka mu du ọgbọ icha na enwudara mu waye ya mai wa inna kala tulakko alkur'ana min ladun hakimin alim qur'ani wa da inna sanulki alayka qawlan thaqila kwala yake wuji iyawa ba ni abruka haba sabu guchane kunu gun ga ìfàyẹyẹ kí mẹ́mú dọ̀rí nìkan yẹn ní ọgẹ́lẹ́ ń àmà jọ onú kété anabi sallallahu alayhi wa sallama ìmọ̀ nàdà yọgọ́kọ́ na anakpa anakpa bóyìnbó alhamdulillah ukọ̀lẹ́ yóò dùn kíkọ́ la anabi sallallahu alayhi wa sallama kánà awọ́lu kẹ́lẹ́mẹ́tì tẹ̀kẹ́lẹ́mẹ́ bíi ànkálá àbùsírì ya àìṣà kọ̀lẹ́ yóò dùn kíkọ́ la anabi sallallahu alayhi wa sallama wọ́lẹ̀ jí ilé wa àìṣà àìṣà wọ́lẹ̀ jí ilé. ama allahu faqad barra'ak ojo holagwe allahu qad barra'aki ojo holagwe won ka ki mama kwane kwane kumi ile mama kwane tomo olejide ayo awu mi mumi do abayo olemi wade yi onyeni hi wakutu iye nwe ka hun iye ka hun iye aisha ka aisha ka aisha ole wade kwane ke keyo ke nibi ẹ̀yà kẹ́dà ó ẹni nípa ní ti gbà níbi nu ọ̀la ìkí àtsọ̀lẹ̀ lẹ́ẹ̀dọ́gbé ní àbá yẹn lówó wàlá ahamadu ilàlá azawajala ọjọ́ òun abẹ́rẹ́ ẹlẹ́wò tó dọ́ yú ẹ̀dá ya ya kẹ́ àwò wọn la ó ka ní dẹ́ka kẹ́rẹ́ ìnẹ̀nkọ́ yẹ kàyẹ́lẹ̀ lùgbò إن الذين جاءوا بالإفك إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم عبيد ماذا بل هو خير لكم أبوكم شكرا لها لكل امرئ منهم ما اكتسب من الإثم أنا يما الذي تولى كبره منهم له عذاب عظيم ẹ̀tẹ̀tàkà ó yára ide ooo alùkìlì gbagbagbagbagbagbagbagba taka ifki usbatu minkum o jama ce ku hume la tahsabuhu sharran lakum mene jike be nan shin bal huwa khairun lakum en yon shume li kulli imri'in minhum anabihuma maktasaba min al-ithmi yunqayhu li fikici wallazi tawalla kibruhu enaki nubola laki dudu takamana bokalai minhum lahu azabun azim azaban shazaba yawa na'am لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا نعم وقالوا هذا إفك مبين لولا إذ سمعتموه أو إيه، كابونيو كنانا داون ولكن أولاك دون جنانا أونو أونو أونو nga agbali guru ga moke ehe tuda bana le aya mun nga goda ba oji mu de oju ake laula iz samitumu ame ama ba kwa tuda mun na na ma gbaji lolo la gide ma o ma condemn doge ne mistake ki ki bo ka agbola won ko ayin ki ki kola ni yo ta ki ngara ara isai mistake lele e happen ungo aisha mdu ka baba mbo akini mistake

ujan ko ni ba chalu mu ba ka yo lan alheri ba ko ko de gen o ya ti tanna bakar har ziki mu gwadu ba kun ba dun genu ba shoge ne ni wala taj'alu Allah urbatan li aymanikum wala

báyìí ni yàrá jíjí oyé ẹbọ kíkọ tó àkọ ìgbà lọtọgba èmi mr ihọmọ la dàbí kíní sẹyìn ọtọgba abiru mamuda kọla lẹyìn bá kaba mamuda munafiki abokọ yọgùn mọla ehuma wọn dàbẹ náà kíní bin sabit máa yẹn ni àdódún wọn jẹlẹ ta àmì sàábẹ méjì ní wọn àbí méjì bá àmàmàtì mamuda anabi yẹ mama ma kó ama ìta lẹ gbọmẹlẹ gbọmẹlẹ gbọmà yìí ma ọlẹ ma lè gudu tí wọn jọ àkínní yìí lẹwùlà ìsẹmí ìtumùhù ẹgbà kùmẹ gbọlà yìí ha ẹhùn tí zọnnal mọmìnú na wàlú mọmìnú àti bí ànfọsẹ bìkẹrẹ kàmá bàkpà màmá nínú níjú ẹyìn kpọlámà ní ìta oníjú ẹyìn mẹmá nẹ kpọlámẹ ìgbàlẹlẹ wọkọọlù mẹmá kàkínní hàdà ìkùmù bíi nìkọlá kìdá ìtúlù yálé màbùmù nìdẹ tó máa ọ̀là na ní abáyọ̀ báyẹ̀ ní abánagidẹ́ ìyá ọkọ̀ jẹ́ ìyá ojíjí ìtìmálẹ̀ àwọn olùtúbọ̀ gẹ́nẹ̀ ìyá tí makai, makai, eh? so ọ̀làgidẹ́ ẹni agbọ́ gbá etí ẹ ẹwọ̀n màtí nìkẹ́ ṣe zọ́nà lè mọ́mìnúnà wà lè mọ́mìnà àti àwọn fúsìn mọ́kànlá òní yóò ẹ̀yàn mẹ́ni pọ́lámẹ́ta gaskiya ya mu damu domin ba domin ran gaskiya ya mu damu domin ba domin kan until kuma ya ci biski waka ne biski yana ta ci biski wato kuma ya biski ce wa qalu hadha ifkum bi mana dole ke ye ogwe gba gini ena ba na yi ta ba na yi lakini ulu ma abumo da ke ba ka gaskiya mu ma laula ja'u لولا جاءوا عليه بأربعة شهداء أما ما أقوانها إن لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون الله أكبر لولا جاءوا عليه بأربعة شهداء أما جنك ولا كديها إيش تهم ما نميل يعني ene mele kuma ne bi yali toka kini aisha da shi ogene yi ama de sofwan da chaba ne aluma ma lojo olama ma shabai ma gwafe ma wuku pa kuchaka goku ma wa ma describe tam man ki mene mele ko an fa idh lam yatu bi shuhada amma mamda kana mele aga ne ba fa ulaika inda humul kadibun amene walimi ma shi boyo na'am ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم لمسكم فيما أفضتم فيه عذاب عظيم تقول لي جري باي مدي جالي وملمي صحابة النبي صلى الله عليه وسلم يكم أروكا كنه أبو أيوب abu ayub ba ina wun unwa ya nwa karebo wani shi abu umaru abu ayub al-ansari mai ta gudun wulale ya gudun fiyoki khalid bin zaid al-ansari so ina wunyi wala gida ita bakwala ya lulaye ina wunyi ai na wunyi ya mbobule mabetuma eh, ya kagbola yẹni ọ̀nà ọ̀lẹ́yẹkẹ alùlẹ̀ eoye ma ni ayọ̀ ẹgbọ́mẹ́ ẹ̀ ọ̀rọ̀ anẹ̀mú pàdé yóò lẹ́nu ẹ̀dọ́mọ̀ nínú àìṣà kàmẹ́rà kí ni ẹgbẹ́kọ́ yìí ọ̀là lẹ́wọ̀n ẹgbọ́ta ní gbogbo ẹ̀ lè tú kọ́kọ́ yẹ́ ni hmm, wọ́dá alìkàlìkẹ́dì ọ̀lẹ́ mi lọ́mọ̀ àkúntì fáyé lẹ́tọ̀ dáàlìkì ya ọmọ àyó wọ́n amẹ́rẹ́ wà tẹ̀wú kẹ́dẹ̀ èyí ẹjọ́kọ́ èyí ọjọ́ kẹ́kọ̀ọ́ kátakátá wá ayé kẹ́kọ̀ọ́ ẹ̀tọ́ ọkùnrin ẹ̀wù gbégbélẹ̀ ọgẹ́ ìkùnrin ẹ̀wù kẹ́dẹ̀ ọ̀

wọ́jọ́ àjínihì hmm. ọgbẹ́ni kàbú àyùbà kalẹ̀ lóòlà ìsẹ̀mí ìtùmùhù zẹ́nàlù òmìnirun ẹgbàkùnmẹ̀ gbọ́ amábàkọ́ ọlá oníjùmẹ̀ àìkà yẹ̀kín iyẹ̀kín málẹ̀lẹ̀ yẹ̀kín iyẹ̀kín àpàlẹ̀ yẹ̀kín iyẹ̀kín òyàlẹ̀ yẹ̀kín iyẹ̀kín ọgẹ́lẹ̀mẹ̀ a ورحمته فايجم بوجوني با في الدنيا والآخرة كيادو كربما إليك وجونا لمسكم فيما أفضتم أنكم تنيهم لا يبقى كيما كربما عذاب عظيم عذاب وجي نعم إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم نعم وتحسبونه هينا وهو عند الله عظيم abo meji kajulu kama oyo kajo kajulu tara taka lotu ni on shi hamnatu o majahashi mani hassan bin sabiti abe gidai ba amma dai ami sahabi kuma ni imani so amma lama yoma goma tarihi don zuwa kini iztalakawnahu bi alsinatikum bi alsinatikum e ba kuma ya gbolai me gba e transfer ahụ kpaalụ me wee alụmdụnalụ alụmdụnalụ alụmdụnalụ eyachi transfer ahụ kpaalụ watakulu na bia fa ku tak me ya kola me ke mali salaku bi ilmu ala manu mangun me ya hayinan taku me ka gini hi ologale kanyo ne enwo enwo elola nse wa huwa indallahi bojo azim naam ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا الله أكبر أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم أما ما بقى ولولا إذ سمعتموه أقوى كما يبقى من أقول لك kultum en kita kame ma kanita ma yakunu lana amune chaka naro itukwe ngawan an natakallama bi hadha ka kide bukuma kola bana kide hey macha kana ki kanyene mune oya nibi ge oya nibi ingo chicho ya nibi huhun aisha oya fedo tukwe ka kola bana kide en kitukwe kumemaka de subhanaka tama yake feki mdia kichonjo hadha kwa lekide kuma kai buhtanun azim ulwe wuji umanere agala me makai naam يعظكم الله أن تعودوا yaidhukumullah allahu ache me wazi ame amaba an anta udu abada me jibino gane legbegbe legenu iliki ma dile ma logo e kan ya n'ebe ile mu ko yadu yo uwe abajo yi onu kuwe ma gini gbe gane gide dpo police ako oya onu ma oya tak ma ma ucho kata yo village boka e mal kenya ni village ma kwa police mama mo ma jaka mimu ne dan ule ma na mo ne be ko ma o toru ma ma kini yes ene ka ho ba le ba onu kun si commissioner police ma o da le bi mo ke ko police ye ta ni bi ko jo che ma o ma ko lu ku ma se mo la ma yin ohun ma ohun ma ma pa ni ma po ya le bi odo bi abayo ile mo jo akini mẹ́màgbẹ̀hùn tó wáyé wọn bí a ṣàmẹ́kẹ́ an ta'udu yáà ni an la ta'udu lè mísìlì abada mẹ́kí wọ́n dàbí wọ́n tó gọ́lọ́ gbígbé lẹ́gẹ̀nú mẹ́ka gbígbé lẹ́gẹ̀nú in kuntum mu'mini jẹun mẹ́dí imani وبلها ويبين الله لكم الآيات الله عز بيانا ما يوم والله عليم حكيم وده الله شو لكي نما جاء وشوكا إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم لهم عذاب أليم في الدنيا والآخرة الله أكبر والله يعلم وأنتم لا تعلمون ولولا فضل الله ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم ما شاء الله إن الذين يحبون abokuma an nuju an tashi alfahishatu fil ladina amanu turuke eh, pabiye bukola buta bukina kparuka agbade ama bapa yani eh, ma yanihi hadha ta'dibun ta'dibun thalithun yigide shi ladabi ya ketta wa yakuwa liman sami'a shay'an min al-kalam sayyi anaki bukola bibi bo fakama fakoma bi dhihnihi minhu shay'un takoko to wadu kola le kwa ne pe

ibo kuma atini turu kuma nadu kola abutabu abutabu kukole fabie ma nadu kubu lola abu kuma di imani ko joba lahum azabun alimu fi dunya wal akhirah azaba ni eh, fi dunya kitiku hmm. eh, azaba domo nguma azaba iwo ile fojona wallahu ya'lam allah shima en kin yo meta ki akola gire imen yo yo men kitaki kai wa antum la ta'lamun amemenu maun walaula fadlullah ìmáàlú wà tó lọ́jọ́ níhà aleikum kọjọ́ ṣe mẹ́ níhà ọ̀rọ̀ àmàtìhù péjúmọ́ mi ń kì lúmẹ́ níhà wà á nàláha wọ́n dọ́ aláhù bá rọ̀wú fún ìjúmọ́ mi ẹ̀tẹ̀kẹ́tẹ̀ iné rahimu ìjúmọ́ mi yá máa bá pa ìyàwó nẹ̀gẹ̀